ẹ̀yin olólùfẹ́ ọmọ Sunday olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ yín ni brothers yín ni àbúrò yín ni mo kí yín mo kí yín lórúkọ bàbá pọfẹsọ Bánjí Akíntóyè yóò dára fún yín ojú òní tìyín ìrìn àjò wa nínú ayé yìí kò ní mú ìnira dání ẹ ní fa ìsànlùgbà bó ti wù kábúrò kéré tó. ẹ̀yin oniba bá wọn níkiri nínú ẹ̀ èkìtì á ní àgbàrá yìí fòkòtò ìrì ayé yín ò pò yín ẹ gbọ́dọ̀ tàbí tí Yorùbá bá tiẹ̀ pèèyàn ní ọmọlúàbí ṣé n tà ń pè ní ọmọlúàbí yẹn akàdédé máa ń lára ni àbí tá ti rí lójú pópó tàbí níbíyà iwájú ilé ni níbi iṣẹ́ ni kábàdẹ̀ ti rí báyà ni pé ọmọlúwàbí leléyìí ó ní mo fi wá láàárọ̀ pé kí ni ìwúlò orúkọ nínú ayé ọmọ Yorùbá orúkọ ènìyàn á máa mú kápẹ́ ènìyàn ní ọmọlúwàbí orúkọ ènìyàn máa mú kí a máa sọ fún ọmọ yìí ọmọ tó ṣe é fi yan gẹ̀ láwùjọ ni mo sọ lánàá odo Ondo state ìkankan to ṣe pàtàkì tí wọ́n máa gbé wa ni o je Ondo mo mo kan ìwọ ló máa ṣe eh, mú ìwé authentic ìwọ máa hàt bí fádé yìí ẹni èyí tó sọ pé ó máa hàt bí fádé yìí ló bá yarí mi ò ṣe fádé yìí ń tèmi mi ò ṣe fádé yìí mi ò ṣe fádé yìí mi ò ṣe fádé yìí mi ò ṣe fádé yìí màá ṣe jẹ̀lílì mi ò ṣe fádé yìí. kí ló mú tọmọ yẹn sọ pé òun ò ṣe fádé yìí olóró torí pé ó mọ̀ wípé ìwà ìkà ní Fádèyí olóró ló mọ Fádèyí olóró sí orúkọ yẹn òun rí jẹ́jẹ́ torí pé ìwà tó bá lọ́wọ́ Fádèyí olóró let me give you one example again ọba kan wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ń ṣòwò ẹ̀ lórí social media lérí Kwara State ó ní nígbà tó ń máa jọba amẹ́ríkà ló wà òun ní kẹjọ sign agreement pé oṣù mẹ́fà nílé oṣù mẹ́fà lájò àwọn ará ilé gbà bàbá yẹn lọ á lọ wa mọ́tò àwọn mọ́tò ńláńlá yẹn lọ́rì á lọ wà lamẹ́ríkà tó bá kọ́wọ́ ẹ̀ wálé ó fi ń ṣaráàlú lóore ó tún fi ń ṣe ẹbí ẹ̀ lóore ẹ wá wo gbogbo àwọn aráàlú tán interview kò sẹ́ni tó sọ̀rọ̀ bàbá yẹn ní búburú. torí kó ti ní orúkọ rere lẹ̀ di àwọn ọmọ ẹ̀ ọba kanna wà ní Ọ̀ṣun state ọba ìlà owó ara ẹ̀ ló fi kọ́ ilé ìwé ó tún ṣe tíṣà nínú ilé ò inú ilé ìwé ọkọ̀ gbowó n tá à ń pè ní orúkọ rere nìyẹn ìran Yorùbá gbàgbọ́ pé orúkọ ẹni tí ò bá ti bàjẹ́ àrọ́mọdọ́mọ ẹni máa rí lò. ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tó sọ wípé we should not fight náà fi sọ wípé ìjà ò dọ́là orúkọ ní sọ ni ènìyàn mi àjàjà mi àborúkọ ẹ̀jẹ̀ nínú ìrìn àjò ìjàngbara tá a wà yìí àti rẹni tó borúkọ ẹ̀jẹ̀ tá a sọ pé lágbájá èé tó bá bá ṣe pọ̀ ń <laughs> bá ẹ bẹ́ẹ̀ ló máa ṣẹlẹ̀ adẹ̀ ti rí lágbájá tó nù kó má sọ̀rọ̀ ẹ̀ wo ibi tó dáa mọ́ òun ló wà yẹn àwọn kan wà tó jẹ́ pé wọ́n wà á dá wọn á gbé wọn kalẹ̀ bóyá kí n sọ pé bí ọlọ́run ṣe dá wọn ni pé kẹ́sà máa ba ohun tó dára jẹ́ tẹ́bárẹ́ni tó ṣe nǹkan rẹ̀ inú wọn yìí dùn sí tẹ́bárẹ́ni tó tẹ̀síwájú bíi pé kó jẹ́ àwọn kó jẹ́ àwọn ni wọ́n á wá máa gbèrò láti borúkọ irú ẹni bẹ́ẹ̀ jẹ́ ó ló mú mi lọ sọ́dọ̀ obìnrin kan lánàá ó ti bú mi rí bàbá èkìtì àwọn tó ṣe yorùbá nation ó lè ní wọn wọn pè ní ọmọ ọba ṣé ọba ńlá àbí kí ló ń ọba ń ta àbí ọba ọmọ òṣùmàrè ara àwọn tó dájú tó sọ lẹ́nu nìyẹn ọdún wọn sọ wípé it's not a full yorùbá nígbà tí èèyàn bá dìde tó ń porú sẹ́dẹ̀ ní fúlàní nígbà téèyàn bá dìde tó sọ pé Sunday Ìgbòho yìí sọmọ ọkọ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ wọn ò ní mínì torí ẹni bá wo program yẹn lánàá mọ̀ pé àràbù he did not have sense mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ èèyàn kan ó ní kán lọ wá tòkùbọ̀ ẹ̀jì tòkùbọ̀ brain kẹgbẹ́ sí lórí ohun tá à ń sọ ni wípé àwọn ò bẹ́nikẹ́ni jà mo dẹ̀ sì ń challenge the OPC member till today mo ń ṣàlẹ́jì wọn ṣàlẹ́jì tí mo ń ṣàlẹ́jì wọn kì í ṣe tìjà ẹgbẹ́ ọ́díò tàbí fídíò ibi tí Sunday Igboho ti ń bú ibà Gani Adams tó ti ń bú Gani ẹgbẹ́ ọ́díò yẹn síta pé òun lélẹ́yìí òun tàbí kó àgẹ́sì Sunday Igboho rèé òun tàbí àtàkì Sunday Igboho rèé òun tó sọ fún ọ̀gá wa rèé orúkọ tó pe ọ̀gá wa rèé ẹ kí gbogbo àgbáyé kí wọ́n fetí gbọ́ báwa ṣe fetí gbọ́ ti gà ni. ìjà ìbílẹ̀ ń jà you did not have evidence. èyí tí ẹ rí gbé jáde tí David Amity bá yín gbé jáde Sunday Igboho ń pèsè Gani bẹ́ẹ̀ ni téèyàn kan bá jáde síta pé Sunday Igboho Fúlàní ni tó dẹ̀ dìde tó ń bá wa lé fúlàní tí fúlàní ń sọ wípé tó ń bá gbórúkọ sẹ́dẹ̀ Ìgbòho ẹ̀rù abáwọn òtútù amú àkádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo eléyìí tó sọ sí ìyá sẹ́dẹ̀ Ìgbòho sí àwọn ọmọ sẹ́dẹ̀ Ìgbòho Yorùbá wípé bẹ́wúrẹ́ bá bojú ẹ̀yìn afẹ́pẹ̀fẹ́ lẹ́pẹ̀ tinú ẹran bá máa àwádẹ́mọ̀ pé inú sẹ́dẹ̀ Ìgbòho mọ́ sí ìran Yorùbá ìwọ ọmọ ìran kíran tó ò nílé ẹ̀yin ọmọ ìlàjẹ torí mo mọ̀ pé ọmọ ìlàjẹ yìí dalẹ̀ ẹ̀yin ọmọ ìlàjẹ ìkan nínú ọmọ àlè lára yìí ti dìde ìkan nínú ọmọ àlè ìlàjẹ ti dàgbà tó ń sọ kótókótó káàkiri bóyá òtútù ibi tó wà ló fẹ́ sí lórí ni ò jẹ́ kó ní àgbékalẹ̀ tó bá jókòó kéèyàn tó jókòó kó tó sọ̀rọ̀ kó ronú dáadáa tí ó lè gbà ṣédè gbowó kàwé ṣédè gbowó ṣe kíníkà kò ràn wá bẹ́ẹ̀ bá ní ṣédè gbowó yìí ṣọmọ Yorùbá pọ́mọ Ghana ni we love him ṣé gbọ́ mi kẹ́ẹ̀tì ẹ̀ sọ pé bàbá mẹ́ta ìyá kan ló bí ṣédè gbowó we love him we love him orí lóní ṣe you are welcome adára fún yín ìyá mi kẹ́tì ẹni tẹ́tẹ́ Ìgbòho mọ̀ ìyá ẹ̀ kò mọ bàbá ẹ̀ we love him torí nígbà tí ojú pọ̀ ìran Yorùbá Sunday ọmọ Adéyẹmọ dìde tí Gani Adams ò bá gba oyè ààrẹ ọ̀nà kakanfò that they claim that is the leader of Yorùbá warrior kò sẹ́ni tó máa kẹ́kọ̀ọ́ o kò sẹ́ni tó máa dárúkọ ní gànáda ń pé dìde dìde dìde dìde dìde dìde dìde ó yá o fúlàní pàwá o tí yóò bá gbóyè Ààrẹ Ọ̀nà Kakanfò nobody know Gani kò sẹ́ni tó mọ Gani àwọn bàbá wa ní ká má jà nìyẹn àdẹ̀gà ṣùgbọ́n tá à ń sọ náà ni wípé ohun tó sọ nípa olóyè ṣì Sunday Ìgbòho it should come out a nílò evidence torí orúkọ ṣe pàtàkì nínú ìran Yorùbá I know Yorùbá people Yorùbá tó gbọ́n ìyẹn ogún ọdún a máa gbóni lọ a máa jóni lọ́wọ́ lọ́dọ̀ Yorùbá Yorùbá ló ní ìtàn Yorùbá ló ní àṣà Yorùbá ló ní àfiwé Yorùbá ló ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àyálò ọmọ agbọ́ ọmọ lágbájá wà ló mọ ọmọ lágbájá ni àà ó mọ àgàgà kọ́mọyé wa lọ stubborn díẹ̀ ọwọ ìwà ìwà bàbá ẹ ló wà nù ẹ ìwà bàbá ẹ bí o mọ ọmọ Sunday Igboho ṣèbí bàbá ẹ ló pa Bọ́lá Ìgè ṣèbí bàbá ẹ ló pa bàbá ẹ ló pa bàbá ẹ ń pààyàn ṣe débi ẹni pẹran ni Yorùbá nìyẹn òun ni Yorùbá fi sọ pé tọmọdé ò bá bàtà á bá àrọ́bá àrọ́bá ni bàbá àtàn we are not ready to fight anybody olo ọmọ ọmọ Ọbàtálá come out again cause every one of us wọ́n ti gé àṣàkẹ́ wa létí lọ. I have told you, ìyá mi Yorùbáwùyí he should leave you alone leave her alone ìyá Yorùbáwùyí leave her alone tẹ́ bá ń bá ọlọ́gbọ́n sọ̀rọ̀ ẹ mọ̀ kó ọlọ́gbọ́n lélẹ́yìí tẹ́ bá ń bá olóye sọ̀rọ̀ ẹ mọ̀ kó olóye lélẹ́yìí tẹ́ bá bá ẹni tó ní ìmọ̀ àti òye àti àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ mọ̀ pé yẹ ẹ so ọmọ Ọbàtálá did not have sense Leave her alone. We are not ready to fight anybody. We are not ready to fight any Yoruba again. What we are stand for is our freedom. And we will not allow anybody to tarnish image of Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà. Torí nígbà tá in the world, that òjò ikú ń rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ lórí ọmọ Yoruba, Gani Adams kẹ̀yìn sí wa ni orin tó ń kọ fún wa náà ni wípé yorùbá ò ṣeé jà fún orin tó ń kọ fún wa náà ni pé yorùbá ò ṣe kíni kò ṣe nu ẹnu fún orin tó ń kọ fún wa nìyẹn pé a má má jà fún yorùbá ó ìtúsọ lẹ́nu tẹ́fẹ́ta pé yorùbá nìyẹn yorùbá burú yorùbá ò ṣeé jà fún yorùbá ò ṣeé nu ẹnu fún ẹni tó dẹ̀ sọ pípé òun máa nu ẹnu fún yorùbá o á dà ká sọ pé yorùbá ò ṣeé jà fún ó máa jà fún Yorùbá tó dẹ̀ ń jà lọ́wọ́ ìjọ wa ti dijọ́ àjọjọ́ àwẹ̀ wa ti jà dàwẹ̀ àjọgbà àwa Yorùbá àti Sunday Igboho àtijọ́ ó ti di símẹ́ǹtì tó dá papọ̀ mọ́ yẹ̀pẹ̀ tí ò sẹ́nikẹ́ni tó lè yà wọ́n mọ́. So we did not ready to fight you continue bó bá tún di èní ọlọ́run á tún máa fún ẹ lórí ọ̀fẹ́ jáde síta kó tún bú bàbá akíntóyè náà bú sẹ́dẹ̀ ìgbòho bú yorùbá wuyì bú yèyé dára bú kó ìkí bú ọmọ lúkà bú bàbá mi fàtáyé ògúnríbidán ọmọ borí owó ọ́ọ́dì yorùbá media kó máa kì wá lórí even if you can ask for our oríkì kó fi bú wa dáadáa we are not have time for you no more time for nonsense. But your on a Kakanfò that you are defending must come out and clear that name. We need evidence. Láì jẹ́ bẹ́ẹ̀, àṣàgbéga Adébóyè ni, a ní ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àwa ò lè gbà kẹ́ borúkọ ọmọ ọlọ́mọ jẹ́. Àwa ò lè gbà kẹ́ borúkọ olóore Yorùbá jẹ́. Ẹ̀yin òróore kankan ṣe fún ìran Yorùbá ẹni tó tún ṣe oore fún ìran yorùbá ẹ da lọ́wọ́ dúró yorùbá ní pé kò ṣe kò jólúrè ṣe ó gbọ́kọ́ olúrè ó gbàdá olúrè ó fi kọ́gi we did not we will not allow that to happen in yorùbá anymore à ń sọ fún yín pé yorùbá tòde òní ó ti yàtọ̀ sí ti yorùbá tòde òní we are ready to fight for our glory we will not allow any one of you to damage the image of our heroes bẹ́ẹ̀ bí wájú bẹ́ẹ̀ lọ we did not have time for you but Gani Adams gbẹ́dọ̀ jáde síta torí ó pe àwọn èdè kan ó sọ táìmù tí Sunday Igboho kúrò nìbàdàn tó lọ sí hòtẹ́ẹ̀lì Anthony General eh, chief of staff Leko. tó lọ gba ah oh my god yorùbá ní parọ́ oníyì ẹ̀tẹ́ ni máa ń gbẹ̀yìn ẹ̀ bami ambassador olówó orí ọkọ̀ òrèǹté yóò dára fún yín ẹ kú ìsinmi ẹni níbi gbogbo ẹ máa ní ìṣẹ́gun ni ẹ ṣẹ́gun ọ̀tá alé ẹ ṣẹ́gun ọ̀tá òde ẹ ṣẹ́gun amọ́niṣe ni ẹni bá péré yín níbi àṣàṣì kó padà sórí alásàṣì ibi kó padà sórí oníbi bami ambassador you are welcome. ó lóun mọ táìmù tí Sunday Igboho kò ní Ìbàdàn tó lọ sí hòtẹ́ẹ̀lì chief of staff Lagos State Táyọ̀ Àyìndé àbí ṣé mo gbà á tẹ́jọ́ ń negotiate ó ti kọ́kọ́ sọ wípé nobody tinu kò sẹ́ni tó sẹ́dẹ̀ Ìgbòho ò ní nọ́mbà Tinubu lọ́wọ́ Tinubu dà ti rán Àyìndé lẹ̀ bámi fún sẹ́dẹ̀ Ìgbòho ní fifty million tó máa fi pa Bọ́lá Ìgè owó iṣẹ́ nìyẹn fifty million nígbà yẹn náà fifty twenty twenty one years ago it's more than twenty five years ago kì í ṣòwò kékeré ah fifty million yìí ṣòwò kékeré ó wá ní àyìndé náà dọ́gbọ́n ó yọ five thousand eh, five million nínú owó ẹ máa ń gbọ́ o ó yọ five million nínú owó yẹn ó fún Sunday Igboho ní forty five thousand Sunday Igboho tí ò ní nọ́mbà Bọ́lá Ahmed Tinubu ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbà tí Sunday Igboho wá jáde ní hòtẹ́ẹ̀lì ó wá pe Bọ́lá Ahmed pé bàbá see your work has done Táyọ̀ Àyìndé ti fún wa ní forty five million. Ah. Tinubu wá padà wá pé Táyọ̀ Àyìndé ṣebí fifty million mo ní kó fún Sunday Igboho why forty five million ìrọ̀ ń parọ́ fúnrọ́ let me tell you one thing ẹni bá ti ń dìbẹ́ǹdì irọ́ ẹ mọ̀ pé òun gangan gangu ẹ̀ ó ń jẹ ó ń mu nínú ọ̀rọ̀ ni ìwájọ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ ọ̀rẹ́ mi jọ mí èmi náà jọ ọ̀rẹ́ mi anybody tó bá ti ń dìbẹ́ǹdì irọ́ ẹ mọ̀ pé òun náà ń wẹ̀ ó ń jẹ ó ń mu nínú irọ́ ni. bàbá kan wà London ló wà bàbá yẹn ní primary primary school ló ń kà ní Nàìjíríà ń bí báyìí tó ti wà ní England he was now a professor ó ní bàbá Èkìtì ó ní I salute Sunday ọmọdé yẹmọ Ìgbòho Òòṣà mo wá ní sà as a professor ó ní ọgbẹ́ ìwé làwọn ní ṣùgbọ́n ọgbà àmútọ̀run wá ó ń bẹ lórí Sunday Ìgbòho tọ́lọ́run ọba mi fún yàn tí kì í ṣe ọgbọ́n ọgbọ́n ìwé ọgbọ́n jìbìtì ọgbọ́n olè ọgbọ́n irọ́ ó ní ọgbọ́n Ọlọ́run ẹ lè gbọ́ wá lẹ́nu Sunday Ìgbòho àwa ti sọ fún pé kó má sọ anything ẹni tẹ́ sọ pé nàìjíríà gọ́ọ̀mẹ̀tì ló ń lo nàìjíríà ó gbàrà bó ṣe dé sí Ṣakí nígbà tó wá fẹ́ jòkú ìyá ẹ̀ ariwo tó pa náà ni pé nàìjíríà ò lè work nàìjíríà is a scam tó bá dẹ̀ jẹ́ pé tinubu ló ṣiṣẹ́ fún ṣé ó yẹ kó tún sọ yẹ ó tún dé pálásì ọba oníbodè of Igbohola nàìjíríà ò lè work torí pé ẹ̀rọ rọ̀ sọ ni Gani tí ò ṣiṣẹ́ fún olóṣèlú it's okay ṣùgbọ́n orúkọ Sunday Igboho number one Bọ́lá Ìgè ó ṣe pàtàkì mo ṣe gbà pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kò ní lọ láì gbẹ̀san èmi gbà pé ẹ̀jẹ̀ Bọ́lá Ìgè bàbá Bọ́lá Ìgè ló ń dìde nínú ilẹ̀ tó ké fún oró ẹ̀san after twenty one years mo gbà pé ẹ̀ òjò ẹ̀san ló fẹ́ rọ̀ lọ́wọ́lọ́wọ́ that make Gani jẹ́ káwọn ẹni tó pa Bọ́lá Ìgè ó gbẹ́dọ̀ jáde síta kó wá ṣàlàyé fún wa torí ìrìnjú ìrìnjú Awólọ́wọ̀ bí bàbá Akíntóyè ṣe ń jẹ iṣẹ́ Awólọ́wọ̀ fún ìran Yorùbá lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni Bọ́lá Ìgè ṣe ń jẹ so òun láfi sọ wípé Gani gbẹ́dọ̀ jáde síta to to explain some things tí o tó ṣokùnkùn fọmọ yorùbá kọmọ yorùbá ọmọ and i thank god for the life of the Dauda Asikolaye the bọ́badẹ bàrẹ dámàràn òsì ààrẹ tó sọ pé gbogbo tí Gani sọ òdodo ni pé Gani yẹn parọ́ bó jẹ́ irọ́ ló ń pa bí ò jẹ́ irọ́ ló pa he should come out and tell us bí ibi tí ibi tí wọ́n ti ṣe mítì tó ti gbé iṣẹ́ yẹn fún Ìgbòho láti lọ pa Bọ́lá Ìgè ó dẹ̀ ti jẹ́ ká di mímọ̀ pé iṣẹ́ agbanipani sẹ́dẹ̀ ìgbòho ó ṣe jẹun pé àkàìmẹ́yẹ àwọn ẹ̀mí tí sẹ́dẹ̀ ìgbòho ti pa ìyẹn ni wípé ó mọ sẹ́dẹ̀ ìgbòho dáadáa and I use this opportunity to call the federal government Nigeria government Weakness kẹtì ní ẹtì ní lọ́wọ́ kéèsì bàbá Bọ́lá Ìgè ẹ̀ ń ṣe ẹ̀rí ẹlẹ́wọ̀n ẹni tó pa látijọ́ yẹ ẹ̀rí Gani dẹ̀ láwọn mọ̀ you should invite Gani now to come and explain to the whole of Nigeria bí odidi Anthony general federation ṣe lọ bẹ́ẹ̀ nàmbà nàmbà ṣé nàmbà tírì àbí nàmbà fọ́ sísìtì bó ṣe lọ pm Gani mọ́ àwọn Baba wa Bọ́lá Ahmed Tinubu di jagaba wọ́n lẹ́yìn ní àwọn ẹgbẹ́ tẹ́ máa fi ń pààyàn kiri èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o èmi kọ́ ló sọ èmi kọ́ ló sọ èmi kọ́ ló sọ pé Bọ́lá Ahmed ní àwọn tó pààyàn o Gani ló sọ Gani ló sọ pé Tinubu láwọn tó rán níṣẹ́ bàbá Bọ́lá Ahmed the president of Nigeria bí bàbá ti lóhùn owó social media ṣèyí ìyálọ́jà general wọ́n lọ́ máa pààyàn lẹ́yìn náà ìyálọ́jà ó tún wá lọ jẹ́ ìyàwó wa lẹ́kìtì ó mà ga ọ wọ́n pe wọ́n pe odidi ànámilé apààyàn ànáwá lẹ́kìtì Bọ́lá Ahmed Tinubu Ṣadé Tinubu Ṣèyí Tinubu those people that claim that they love Tinubu ìgbà yìí ló yẹ ká mọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ràn Tinubu tó bá jẹ́ pé lóòótọ́ ni Tinubu yìí ṣe apààyàn tí ì ṣọ̀daràn ó yẹ kẹ́ ti jáde ìtìjàkọ́ Gani must explain some things for the Yorùbá race afẹ́mọ̀ tí jẹ́ òtítọ́ ọ̀rọ̀ afẹ́mọ̀ tó ṣe kíni tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ ó ti pẹ́ tó ti pààyàn ní Nàìjíríà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé àní àlọ́lá máa rí àní ràbọ̀ a kàn máa gbọ́ pé àwọn ọlọ́pàá ń ṣe ìwádìí àwọn ọlọ́pàá ń ṣe ìwádìí lẹ́yìn ìwádìí náà àní ronkóhun kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. ní this time around a fẹ́ rí ibi tẹ́lẹ̀ máa wọlé sí all the Yorùbá pátá nílé lóko lájò wọ́n ní interest lórí kéèsì yìí pé àwọn fẹ́ mọ ẹni tó pa Bọ́lá ẹ̀ tó pa Bọ́lá Bọ́lá Ìgè tó bá dẹ̀ jẹ́ pé lóòótọ́ lódodo bàbá Tinubu ló ló fẹ́ dé Ìgbòho kan lọ assassinate assassination bàbá bàbá wa Bọ́lá Ìgè ẹ jẹ́ ká o mọ̀ bọ́ èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o Gani ló sọ bẹ́ẹ̀ o ara nǹkan ta ní kí Gani wá explain fún wa nìyẹn Gani must defend himself òun náà gbọ́dọ̀ clear orúkọ ẹ̀ bó jẹ́ pé àwọn ok irọ́ ló pa kò rí bẹ́ẹ̀ orú àwọn àtàsọ̀rọ̀ pé Sunday Igboho kọ́ ló pa Sunday Igboho iṣẹ́ pààyàn bóyá àwa náà ń borúkọ Gani jẹ́ ni Gani náà gbọ́dọ̀ jáde síta kó wá ṣàlàyé and Gani will explain something to us Dáúdà Alákàá tọ́pa ní ọ̀rẹ́ méjì ní Ìbàdàn Gani gbẹ́dọ̀ sọ ikú tó pa fún wa dáadáa alákàtà pa ní ọ̀rẹ́ méjì nìbàdàn tí ń bá lórí ọ̀fẹ́ máa gbé bàbá kan wálé ni bàbá yẹn ló máa dárúkọ ara òun èmi ni mò ń sọ wípé we don't we are not ready to fight anybody just clear the Sunday Igboho's name ló bá tán torí a ní bírè làwa we have vision we have mission and we have focus we have determination pé àwa fẹ́ fi ìkan tó dára lẹ̀ fún àwọn ọmọ tó bọ̀ lẹ́yìn láyé àtijọ́ àwọn bàbá wa wá ní ẹ̀kọ́ ìwé ní ogún tó ṣe pàtàkì tá a lè fọ́mọ tí ó wúlò fún lọ́jọ́ ọ̀la but lóde òní a fẹ́ fún àwọn ọmọ wa ní nation títí wọn a fẹ́ fún wọn ní orílẹ̀-èdè títí wọn tí wọ́n fi máa pàṣẹ tí wọ́n dẹ̀ máa jẹ ìgbádùn ilẹ̀ náà ìgbádùn táwa ò rí jẹ afẹ́fà àwọn ọmọ wa so a níbi ire làwa àwọn ò níbi ire. that is why we say we did not ready to fight anybody. ẹ̀yin OPC tẹ́ ẹ̀ ń kọ lẹ́tà ìjà sí èmi you will continue attack me I will not answer you. ẹ̀yin tẹ́ ẹ̀ ń pàdé mi lọ́nà ẹ̀ a máa nà ẹ́ ni a máa nà ẹ́ lóògùn tẹ́ bá ti nà tó bá ti ṣiṣẹ́ ọlọ́run fún yín ṣe ni ṣùgbọ́n kẹ́ tó ti ṣe ẹ jẹ mo yóò yà ẹ jẹ ni mo yóò yà èmi ti sọ fún yín tó dẹ̀ dá mi lójú all those people call themselves OPC Gani tẹ́ ẹ attack tẹ́ ẹ tẹ́ ẹ antagonize ọjọ́ ọ̀la tó dára fún ìran Yorùbá bẹ́ẹ̀ jáwé bẹ́ẹ̀ wágbò lílẹ̀ Yorùbá kò ní gbà fún yín a máa ṣiṣẹ́ lòdì fún yín ni tí àwọn onílẹ̀ ti fàṣẹ sí ẹni tó dá ayé àti ọ̀run gan ti fàṣẹ sí ẹ lè máa tako ilẹ̀ kẹfẹ́ kẹfẹ́ mú ohun tó jáde ohun tó dára jáde nínú ilẹ̀ yẹ kó ṣiṣẹ́ fún yín. Hmm. orúkọ Sunday Igboho la ló ṣe pàtàkì torí Yorùbá máa ń ka orúkọ kún orúkọ ó ṣe pàtàkì ìlú kan wà tó jẹ́ pé ìdílé mẹ́ta ló ń jọba ń bẹ̀ lẹ́ni méjì ló kù tó ń jọba ń bẹ̀ wọ́n àwọn méjì yẹn ń rotate láàrin ara wọn ni kí ló dé tó fi mú ìkẹta kúrò àwọn ọmọ ìkẹta ẹbí kẹta yẹ wọ́n dìde wọ́n fẹ́ máa jà fún lẹ́nìí ó dẹ̀ méjì tẹ́ lọ sí kóòtù tán tán lùs ìlú kọ̀ wọ́n pé nǹkan báyìí nǹkan báyìí làwọn bàbá wọn ti ṣe wọ́n ti borúkọ ẹbí yẹn jẹ́ ògo ẹbí yẹn wọ́n ti nípa ìwà búburú wọ́n ti sọnù má torí pé o fẹ́ gòkè má torí ìlara má torí ìwà ìgbéraga àfẹmí àfẹmí pé ọ̀ǹtì tó bá mú ènìyàn kan tó bá ṣubú kí wọ́n tó gòkè Sunday hmm. Ìgbòho dẹ̀rí ti yín rò láfi mo tún ti sọ lẹ́ẹ̀kan sí wípé tẹ bá ní ọ́díò tàbí fídíò níbi tí Sunday Ìgbòho ti ń bú ibà Gani Adams ẹgbọ́n náà kí ló fa gbọ́n mi sí omi òótọ́ tí ẹ̀yin OPC jáde síta tẹ̀yìn àtàkì Sunday Ìgbòho kí ni Sunday Ìgbòho ní ká ẹ má ṣe ẹ̀yin lẹ́sọ wípé ẹ ti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ ti ń sọ tipẹ́ dáúdà àsìkò láyé ọmọ ìran kíran ó lóun ti ń sọ sẹ́dẹ̀ ìgbòho tipẹ́tipẹ́ ọmọ ọdẹ òmu ni full story family ẹ wà lọ́wọ́ mi mo fọ ọlọ́run tó láyé àti ọ̀run ṣe de dáúdà àsìkò láyé tó pera ẹ̀ ní ó lo ṣì ààrẹ ọmọ kékeré ni kò jáde ní ilé rẹ lọ́jọ́ dàbí àgbàlagbà your full name story family wà lọ́wọ́ but I don't need it wọ́n ti gbé wá àrà tí bàbá ẹ dá but I don't need it àwọn bàbá wa ti ní pé kájọ kó gun omi adẹ̀tí sọ fáwọn bàbá we are not ready to fight anybody but they must clear the name májàsọ́lá To bá dẹ̀ jẹ́ pé lóòótọ́ ni májàsọ́lá jẹ́ apààyàn kán wá sọ síta with evidence torí orúkọ ṣe pàtàkì ìwúlò orúkọ nínú ayé ọmọ Yorùbá tó bá ti ń gbọ́ ọmọ tani ọmọ lágbájá ọmọ lágbájá òun ní Yorùbá fi ní oríkì wọ́n á kì ẹ lọ sí ilé bàbá wọ́n á kì ẹ lọ sí ilé ìyá ẹni kan wá jáde kan wá kí oríkì ara wọn. orúkọ Sunday Igboho ṣe pàtàkì fún àwa ọmọ Yorùbá torí pé ó dìde ó gbà wá nígbà ẹ̀rùn ó gba Yorùbá nígbà ẹ̀rùn Sunday Igboho ti yó ohun gbogbo tí ẹgbẹ́ ẹ̀ ń ṣe ló ti ṣe ó tún ṣe ju ẹgbẹ́ ẹ̀ lọ kò tó rí pé òun ti jẹ yó kó tó rí pé kí ẹ jẹ́ kí wo Fúlàní á pa àwọn ẹlẹ́ni tó fẹ́ pa ó máa sọ pé Fúlàní ò lè dáhùn lọ́nà kò lè dá àwọn ọmọ òun lọ́nà níjọ́ tí mi kọ́kọ́ máa wọlé tẹ́ kọ́kọ́ máa tọ́lọ́kadà yẹn máa gbé mi wọlé Sunday Igboho mo wọlé mo jáde mo ní ọlọ́kadà ẹjọ́ ẹ wá mi ò sọ pé mò ń lọlé sẹ́nitọ́ mi sọ pé mo lọ lé olóṣèlú sẹ́dẹ̀ Ìgbòho nílé májàsọ́lá náà nìyẹn gbogbo ohun tí ènìyàn wá láyé lọ́lọ́run ọba mi ti fún kò torí ẹ̀ kó tó kó kó náà máa kó máa kọ́ni pé Yorùbá ò ṣe é jà ẹlẹ́nu méjì ní Yorùbá Yorùbá ò ṣe é nu ẹnu fún orin tí Gani ń kọ fún wa nìyẹn tí ààrẹ ọ̀nà kakanfò yìí kọ pé Yorùbá ò ṣe é jà fún Yorùbá ò ṣe é nu ẹnu fún bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni bá ní kí yorùbá ó ní má ní sinmi òun náà ò ní ní sinmi tọmọtọmọ tayátayá ẹni bá ní kí yorùbá ó má ní fọkànbalẹ̀ ilé ò ní ní fọkànbalẹ̀ ọ̀nà ò ní ní fọkànbalẹ̀ èpè kọ́ and I use this opportunity to, to call the ọ̀yọ́mèsì ọ̀yọ́mèsì tí ò bá jẹ́ pé ẹ lọ́wọ́ nínú ìwà àti ìbanilórúkọ jẹ́ tí Gani Adams àti àwọn OPC tán rọ̀gbà yíká you must come out and do something mo ń béèrè question kan lọ́wọ́ àwọn èèyàn wa lọ́wọ́ àwa ọmọ Yorùbá àwa tá a lórí pípé tí ọgbọ́n ìmọ̀ àti òye tọ́lọ́run jogún ẹ̀ fún wa àwa tá a mọ̀ bó ṣe ń fetí gbọ́ ọ̀rọ̀ tí wọ́n fi làákàyè gbé ọ̀rọ̀ kalẹ̀ ìbéèrè mi náà ni pé bóyá kò yé mi tó ni mo wá rò lọ wájú mo rò lọ sẹ́yìn pé kí ló dé tó fi wá jẹ́ gbogbo àwọn ẹnikẹ́ni tó bá ti dìde pé òun fẹ́ ṣe yorùbá lóore oore tí ò ní tán táyé bá ń jáyé èyí tó bá ti jẹ́ pé ẹni tó bá tó pé ìrànlọ́wọ́ yorùbá ló fẹ́ dìde fún ẹni tó bá ti ní àá ògo yorùbá gbẹ́dọ̀ tayọ ní Gani Adams ń gbógun tì ẹja bìrà wa léèrè ẹ ti gbàgbé bàbá ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá ni pé kí ìran tí ìlú kan bá ti wà tí ò bá ti ní ìtàn ó ti parun tẹ́nìyàn bá dẹ̀ fi jáde síta tí ń pa ìtàkìtàn Yorùbá ní ẹni tó bá fẹ́ joyè kó yẹ á pa ìtàkìtàn Sunday Igboho jìde ó ní ẹ má pa wá mọ́ Gani gbógun tì í àtàwọn OPC ẹ̀ ààrẹ òkìtẹ́ jáde títa pé ẹ má dorí ìtẹ́ yorùbá kodò Gani gbógun tì í ẹ tẹ̀já bira wa léèrè yorùbá ní pé èní tẹ̀rẹ́ jì sọ́fìn ọ̀la tẹ̀rẹ́ jì sọ́fìn ọ̀túnla tẹ̀rẹ́ jì sọ́fìn tójú ò bá ti ọ̀fìn ó yẹ kó dúró ti tẹ̀rẹ́ tí ń jì sọ́fìn kí ló dé tó fi jẹ́ wípé àwọn tó bá dìde gẹ́gẹ́ bí olóore yorùbá ní Gani máa ń gbógun tì ni mo fi béèrè nínú ọ̀rọ̀ mi kẹ pé ṣé lóòótọ́ lódodo ṣọmọ ọkọ Yorùbá ní Gani àbọ̀mọ àlè mo dẹ̀ nínú ọ̀rọ̀ mi yẹ pé ọmọ ọkọ gbà mí a máa hùwà bí ọmọ àlè bẹ́ẹ̀ ládẹ̀rọ̀ máa lè mí tí ọmọ hùwà bí ọmọ ọkọ. we are not ready to fight agbára tí àwa ní Fúlàní tó fẹ́ gba ilẹ̀ wa làwa fẹ́ fi dojú ìjà kọ ẹ̀yin Ọ̀yọ́ Mèsì mo ti sọ́nà ọ̀rọ̀ mi Sunday Igboho is one of your son ọmọ yín ni Sunday Igboho tẹ bá ti gbà kí àjòjì ó borúkọ Sunday Igboho jẹ́ akànyí èrèdí táwọn fi jáde síta nìyẹn pé orúkọ yẹn wọ́n gbẹ́dọ̀ ṣe àfọ̀mọ́ sí bó wu bàbá Rasaki Arógúndádé bó wu Táyọ̀ Àyìndé bó dẹ̀ wu bàbá Bọ́lá Ahmed Tinubu títí Gani sọ pé apààyàn ni wọ́n wọ́n ní squad tán fi pààyàn squad tán fi pààyàn ṣùgbọ́n orúkọ Sunday Igboho àwa fẹ́ fọ̀ mọ́ kí Gani jáde síta ntọ́dẹ̀ ń sọ náà ni pé kí Sunday Igboho lè káwọ́ kọ̀ pé òun ò ṣe Yorùbá nìṣẹ́ mọ́ kọ́mọ Yorùbá wa máa bẹ́ Gani ìgbà tá a jáde ńgbà yẹn lọ́hùn ẹni kí ààrẹ ọ̀nà kakanfò wá jagun ṣé ìtọ́ ẹnu mi ni máa fi jagun kí lẹ ti rà á lẹ̀ owó wo lẹ ti kó lẹ̀ ó mọ̀ ó mọ̀ sọ fún àwọn yorùbá one first, pẹ́ lọ́mú twelve twelve thousand pounds wà ń gbà yẹn ṣé Sunday Igboho tó lóun ò fowó òun ò nílò owó ẹ kàn pàṣẹ fún wa ṣé ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀yìn nìyẹn tó fi di kẹ́ máa borúkọ ẹ̀jẹ̀ kẹ́ máa lépa kiri kẹ́ máa lépa ìkiri kẹ́ lẹ́ẹ̀ṣọ́ kiri ókè níbi tí yóò sì ààrẹ ọ̀nà kakanfò àti ọ̀tọ̀ ààrẹ ọ̀nà kakanfò tẹ́ ti máa rí owó agbádá funfun mìíràn Sunday Igboho ti bá bẹ̀ jẹ́ ah sorry sorry sorry sorry ẹ lọ wá kúnṣẹ́ yín ẹ̀yin náà dìde tẹ́ bá ṣe nọ́mà ọmọ Yorùbá máa ṣe nọ́mà fún yín olójú àánú ẹlẹ́yinjú àánú lọmọ Yorùbá tẹ́ bá ṣe ń tán fẹ́ tẹ́yìn náà dìde pé orísun Yorùbá ò gbẹ́dọ̀ parun ah, ọmọ Yorùbá ò ní jẹ́ kébi ó pa olójú àánú ni wọ́n ṣe ni kẹ́yìn náà lọ ṣe nọ́mà kẹ́wùwà bí ọmọ ọkọ ẹ̀yẹ borúkọ Sunday Ìgbòho jẹ́ ẹ̀yẹ borúkọ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho jẹ́ olóore Yorùbá ni sí i lára àwọn tó ṣe gbogbo àwọn tó ṣe program ninety nine percent of them sọ pé Gani gbẹ́dọ̀ jáde ninety nine point one percent Gani gbẹ́dọ̀ jáde ó gbẹ́dọ̀ wá bẹ̀bẹ̀ Gani gbẹ́dọ̀ jáde ó gbẹ́dọ̀ wá bẹ̀bẹ̀ ninety nine point one percent ọmọ Yorùbá both home and abroad Gani gbẹ́dọ̀ wá jáde ó gbẹ́dọ̀ bẹ̀bẹ̀ Gani gbẹ́dọ̀ jáde àti ẹ̀rọ àwọn tó sọ pé ṣé bàbá Èkìtì ṣe ti gbàgbé ni ẹran létí Onítìrí sọ wípé nígbà tóun àti Gani Adams wà nínú OPC mo ní òkè nígbà tó ti rí pé Dúpẹ́ Onítìrí ti lulẹ̀ Gani náà wá dìde everybody Gani gbẹ́dọ̀ jáde ah gbẹ́dọ̀ wá ó gbẹ́dọ̀ ṣe kínní ó gbẹ́dọ̀ apologize ṣojú òun tì yín ni ẹ̀yin OPC yìí béèrè tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín kí lè rè ìdí tá a fi dá OPC lẹ̀ ṣé Gani lẹ búra fún nínú OPC ni mo mọ̀ pé wọ́n ní ìbúra wà nínú OPC it is Gani pé èmi kì yóò da Gani lẹ búra fún no fún ìdàgbára ilẹ̀ Yorùbá I have a brothership mo ní sísítà ń bẹ hmm? mo ní ń lọ ń bẹ nínú OPC Gani kọ́lé búra fún un bọ̀ torí jẹkújẹ ní Yorùbá fi sọ wípé ọ̀rẹ́ a máa fọ ojú èèyàn àrà tó bá wò yín kẹ́ ẹ dá OPC ohun tí àwa ń sọ wípé Sunday Igboho ẹ jáde síta kẹ́ clear orúkọ yẹn ohun gbogbo tí Gani Adams sọ nípa Sunday Igboho kó jáde síta tí ò bá dẹ̀ jáde síta yóò rí ìjà ọmọ Yorùbá mo fẹ́ kí ẹ̀yin OPC mọ̀ wípé ẹ kò tó àwọn ọmọ Yorùbá yóò ṣe kíni yóò rí ìjà ọmọ Yorùbá torí Yorùbá ni Gani ń bájà lọ́wọ́ kì í ṣe Sunday Igboho yorùbá ní Gani ń bà lórúkọ jẹ́ lọ́wọ́lọ́wọ́ kì í ṣe Sunday Igboho àtẹ̀yí ọmọ Ọbàtálá tó sọ pé ẹ ò lè gbé Sunday Igboho sẹ́yìn ìbà Gani a lè gbé wọn síra sí ẹ̀gbẹ́ ara wọn ìmọ́lẹ̀ yàtọ̀ sí òkùnkùn funfun yàtọ̀ sí búláàkì òkùnkùn ní Gani nínú ìran yorùbá mo dẹ̀ ti ní mi ò jà ẹ̀yin kábíyèsí ẹ foríjì mi ẹ foríjì mi bàbá mi ẹ foríjì mi ẹ foríjì mi kábíyèsí ẹ mi Gani must come out and clear the name of Sunday Omadeyemi Igboho Oosa and the all Yoruba must know and we want to know ikú tó pa Bọ́lá Ìgè àwọn tó pa Bọ́lá Ìgè ikú tó pa Bọ́lá Ìgè àwa ọmọ yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá tó bá all the afẹ́nifẹ́re ó ti yẹ kẹjáde síta the afẹ́nifẹ́re kẹjáde síta ẹ̀yin councils of leaders in yorùbá land kẹjáde síta ìjọ yìí ti kan ẹ̀yin àgbààgbà we want to know the killer of Bọ́lá Ìgè ẹni tí ó wà níbẹ̀ tó weakness ẹ ti jáde síta tí í ṣe Gani Adams pé òun mọ ẹni tó pa Bọ́lá Ìgè ọ̀dọ́ òun náà claim pé wọ́n sọ fún òun ni ẹni tó sọ fún yẹn Gani máa mú onítọ̀hún wá síta onítọ̀hún ló máa wá fún wa ní evidence tá a wá rò ó we want to know it. ikú Bọ́lá igi, ọgbẹ́ ọkàn ni fún ìran Yorùbá ikú Bọ́lá Ìgè àdánù ńlá ló jẹ́ fún ìran yorùbá so tabarẹ́ni tó bá sọ̀rọ̀ tó mẹ́sàn nípa ikú tó pa bọ́lá ìgè tí gbogbo ọmọ yorùbá tí gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá tẹ́ ẹ bá dákẹ́ tẹ́ ẹ ṣe bíi pé ẹ̀gbọ́n ìkà nìyí o ìkà ẹ jẹ́ ká bẹ èèyàn kan jó fi tírí òfin ní ní ìran yorùbá mọ́ bàbá wa ẹ ti di bàbá wa náà bàbá wa sẹ́nitọ́ Iyìọ́lá Omíṣore come out bàbá wa sẹ́nitọ́ Iyìọ́lá Omíṣore former governor of Ọ̀ṣun state please come out ẹ̀yin ọmọ ilé Ifẹ̀ pátápátá ẹ bá wa ẹ̀yin tí ẹ bá mọ nọ́mbà bàbá mi Iyìọ́lá Omíṣore ẹ bá wa pè wọ́n bàbá wa Iyìọ́lá sẹ́nitọ̀ Iyìọ́lá Omiṣore former governor of Ọ̀ṣun state come out torí ọ̀rọ̀ Bọ́lá Ìgè wọ́n jù yín sẹ́wọ̀n wọ́n lẹ́yìn lẹ́pa Bọ́lá Ìgè ń gbàyẹ́ lọ́hùn wọ́n jù yín sẹ́wọ̀n but Gani ti jẹ́ ká mọ̀ ń sí pé ẹ̀yin kọ́ lẹ́pa Bọ́lá Ìgè ó yẹ ká ní interest nínú nínú nínú kéèsì sáà. ó yẹ ká ẹ ṣe kí ni ká ẹ ní interest nínú ọ̀rọ̀ tó ń jà rìnrìn yìí sà ó yẹ ká ẹ ní interest ó yẹ ká ẹ ní interest pé ẹ ẹsẹ̀ tó ní mo ṣẹ̀rẹ̀ tó fi jù mí sẹ́wọ̀n lèèyàn ká bá jáde síta sí tó lóun mọ ẹni tó pa Bọ́lá Ìgè ẹ dẹ̀ dákẹ́ bàbá mi ẹ̀yin ọmọ Ọ̀ṣun state ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀ níbi ojú rẹ ti máa wá ẹ bá mi atáàkì bàbá iyì ọlá omi ṣoore bàbá mi adékúnlé tolu you are welcome adébísí kamaru you are gbogbo yín ẹ kú òǹgbẹ yóò dára fún yín o ẹ wa mi atáṣì Baba. yìí iyì ọlá omi ṣoore pé Gani ti lóhùn mọ ẹni tó pa Bọ́lá Ìgè bàbá ṣòro ní half interest in this case yes all the Afẹ́nifẹ́re ó yẹ ká ẹ dìde kẹ́ ẹ dìde lórí ọ̀rọ̀ yìí bí àwọn Táyọ̀ Àyìndé bá láwọn òṣẹjọ tí Tinubu jagaba of Yorùbá land jagaba of Nàìjíríà tó bá lóun òṣẹjọ ṣùgbọ́n iyì ọlá omiṣore ojú yín rí ní tí ò yẹ kó rí ohun tí ò yẹ kán fi lọ yín wọ́n fi lọ yín a jẹ́ pé ìyà ìmọ̀jì lẹ lọ jẹ nínú ẹ̀wọ̀n. E ó yẹ kẹ́yìn náà dìde sí pé ẹni tó pa Bọ́lá Ìgè yẹ ẹ fẹ́ mọ̀ ọ́ kẹ́ ẹ yaró padà ó yẹ kó tó sọ wo gbàmá bínú fún yín bàbá wa iyì ọlá Omíṣọ̀rẹ́ ẹjá wọ́ọ̀dì Gani dé ilé ẹjọ́ yóò dárúkọ ẹni tó sọ fún pé Sunday Igboho wà lára àwọn tó pa Bọ́lá Ìgè á tiẹ̀ jẹ́ ká mọ gbogbo àwọn skọ́ọ̀ tó pa Bọ́lá Ìgè ẹ gbọ́ mi bàbá mi ni mo fi ní pé ijó yìí àjọjó gbogbo wa ni if Gani refuse to come out mo ti sọ ṣe rí tẹ àwọn tí ẹni bíbá ti yí ìyàn ká ìwà ìbílẹ̀ èèyàn máa wù tẹ́nìyàn bá ti wà láyé tí ò gidi yóò máa ṣìwàwù ni tí agbéraga ènìyàn kan bá wà tó tún wá lẹ́ni tó jẹ́ agbéraga lẹ́gbẹ̀ẹ́ wọ́n jọ parun papọ̀ ni torí wọ́n mọ̀ ṣe ohun tí ò kan ṣe ohun tí ò yẹ tẹnu wọn jáde ni wọ́n mọ̀ tẹnu wọn jáde bẹ́ẹ̀ dẹ̀ ni orí kan lè nìyẹn máa ń larí mọ́ tí ò ní larí mọ́ kan mìíràn. Sunday Igboho yìí ṣọ̀tá yín ṣùgbọ́n ẹ torí Sunday Igboho ẹ sì sọ ní gbòòrò ẹnu ẹ torí Sunday Igboho ẹ kọjá àyè yín Sunday Igboho sọ wípé Yorùbá gbẹ́dọ̀ ní òmìnira kan yẹ pa wá nípakúpa mọ́ pé kí ìran Yorùbá kó dá dúró kí ìran Yorùbá àkókò Sunday Fọlá Ṣẹlẹ Òjó you are welcome bàbá mi for the first time kí ìran Yorùbá ká lè rí ògo wa lò ẹ sọ Sunday Ìgbòho di ọ̀tá ẹ ń lépa Sunday Ìgbòho kiri ẹ fẹ́ kí ìran Yorùbá ó dé ilẹ̀ ìlérí wa dẹ̀ máa débẹ̀ that is our target àwa ń pariwo pé Nàìjíríà ṣe scam pé Nàìjíríà ti kú ṣùgbọ́n nítorí pé Gani Adams ti ń rí owó nínú Nàìjíríà that is why ló fi ń gbógun ti gbogbo àwọn tó bá sọ pé àkókò tó fún ìran yorùbá láti bọ́kò nú ibẹ̀ olórí OPC ní Ọ̀yọ́ state Gani ní pé wọn ò gbẹ́dọ̀ dìbò fún Tinubu pé Peter Obi náà gbẹ́dọ̀ dìbò fún òun ló da òun ló da OPC Ọ̀yọ́ rù ẹ wo ni Gani fi kan bàbá Frederick Fáṣẹ̀hùn pé Baba Fáṣẹ̀hùn lọ gbowó lọ́wọ́ olóṣèlú bàbá Fẹ́mi Fáṣọlá ti sọ OPC di political party pé wọ́n dẹ̀sọ̀ pé wìdẹ̀dọ́ they must not play politics in the OPC kí ni Gani play sí ó gbowó lọ́wọ́ Jonathan o ó tún gbowó lọ́wọ́ Peter Obi he he command all the coordinator state state governor pé ká lọ sọ fún isis coordinator wọn pé wọn ò gbẹ́dọ̀ ṣiṣẹ́ fún Tinubu àwọn olóṣèlú ṣùgbọ́n tó dá wàhálà lẹ̀ sáàrin wọn lọ́yọ̀ lèmi sọ pé wọn ò gbẹ́dọ̀ ṣiṣẹ́ fún Tinubu Peter Obi náà gbẹ́dọ̀ ṣiṣẹ́ fún. ẹ̀sùn tó fi kan bàbá Frederick Fáṣẹ̀hùn ẹ̀ṣẹ̀ tí bàbá Frederick Fáṣẹ̀hùn ṣẹ̀ tí Gani ní bàbá Frederick Fáṣẹ̀hùn ṣẹ̀ ṣé òun náà kọ́ ni Gani ló ń yí ròmùròmù nínú ẹ̀ lénìí ìyẹn ò kàn wá kó jáde síta kó wá kílẹ̀ orúkọ ẹni tó bàjẹ́ Eh, sísá wa kan máa ń ṣeré lórí social media ṣàlàyé kí Gani náà kọ́ sọ́ra ẹ̀ di bàbá ṣàlàyé kó wá clear orúkọ Sunday Igboho ohun tó mọ̀ nípa ìrìn àjò Sunday Igboho bí Sunday Igboho ṣe di aya killer ó pe Bọ́lá Ahmed náà ní apààyàn Bọ́lá Ahmed ní apààyàn Táyọ̀ Àyìndé òun ni mẹ́sẹ́jà tí Tinubu máa rán ní iṣẹ́ tó bá fẹ́ pààyàn gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ lórí voice message yẹ adẹnìkan mú voice video or message ti Sunday Igboho ti attack tàbí tó ti rubbish Gani Adams wọn àrí mú síta ẹja tó pàdé lọ́sàn-án ẹ má gbàgbé àwọn bàbá wa kan rìnrìn kan lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá wa ní a máa débi tá a fẹ́ dé ìkórìtà kan la tún wà yìí ìgbà kan ní ìkóríta ti dúpẹ́ ọlọ́run mú wa kọjá ẹ̀yẹ dúpẹ́ dẹni àná ó dẹni ìgbàgbé àti máa borí eléyìí àwọn ọba Yorùbá ti dìde àwọn náà ti rí pé ikú ti wọlé wọ́n dẹ̀ ṣiṣẹ́ bí ikú yẹn ṣe máa padà síbi tó ti ń bọ̀